tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn lórí ìrákà alákọ̀ọ́kọ́ a sọ pé allahu akbar agbọ́ sókè tó bá fẹ́ rùkú agbọ́wọ́ sókè tó bá kú orúkú agbọ́wọ́ sókè ó kílíà báwọn ìrùn kílíà mẹ́ta nù tó bá fẹ́ kí ìrákà ẹlẹ́ẹ̀kejì ìgbọ́wọ́sókè méjì péré ló wà ń tó bá fẹ́ kí ìrákà ẹlẹ́ẹ̀kejì ìgbọ́wọ́sókè méjì péré méjì ló wà ń yẹn

yóò fi bẹ̀rẹ̀ ó dúró bíi rákà alákọ̀ọ́kọ́ tó kí so therefore aláwọ̀ apá tí òtún sí ń bẹ̀rẹ̀ náà yóò tún pé mẹ́ta nù so uh, before ruku and after ruku tọ́ba wa jẹ́ mọ́kó kí rákà ẹlẹ́ẹ̀kẹrin yóò kàn dìde kò ní gbọ́wọ́ sókè yóò kàn sí Allahu akbar but tọ́ba fẹ́ ruku àti tọ́ba fẹ́ kó ruku àgbọ́wọ́ sókè ń bẹ̀ ẹ̀ eh, máa lọ. máa ka lọ ààyè tí ó sàti gbọ́ sókè làwa wà áfíà ti wa wípé. gbogbo nọ́mbà wọ gbogbo tó bá wù ọ́ lọ máa kà á ààyè tí ó ti gbọ́wọ́ sókè làwa ti sọ̀hún ló ti yé ìwọ ló wá mọ iye nọ́mbà tó kú sí ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé àwọn kan sọ pé ẹ̀ẹ̀mẹrin pé ààyè mẹ́rin ló ti máa ń gbọ́ sókè àwọn tí wọ́n kà lẹ́ẹ̀mẹrin yẹn wọ́n ka raka ìkẹta mọ́ ni tó ti bí bẹ́ẹ̀ kọ́ bí nọ́ọ̀sù ṣe wá àyè mẹ́ta péré ni ìbẹ̀rẹ̀ raka ìbẹ̀rẹ̀ rùkú àti ìkú òrùkú tó ti yé tó bá di rákà ẹlẹ́ẹ̀kejì before rùkú and after rùkú òun ó ṣe kò ní í ṣe dìde ń bi rákà ẹlẹ́ẹ̀kejì bọ̀tọ́ bá fẹ́ kí rákà ẹlẹ́ẹ̀kẹta. yóò gbọ́wọ́ sókè pẹ̀lú ẹ̀ sọ yé so mọ́kífù kan nìyẹn òun sì ni mọ́kífù tó wà sọ́wù òun ló wà rọ́jíù òun ló gbégbó orókè àtúwá ní mọ́kífù míì àwọn tí wọ́n máa gbọ́wọ́ sókè láàrin ìforíkanlẹ̀ méjèèjì mo mẹ́rìí tiwọn náà wá wípé nọ́ọ̀sù kan wà nínú súnánù tí ò sínú sìháwù. Si tó sọ pé ànábì máa ń gbé ọwọ́ rẹ̀ sókè fi kú lè káfíń wà rọ́fúnrin ìgbàkigbà tó bá ti ń lọ òkè tí ń lọ ọlẹ̀ ni máa ń gbọ́wọ́ sókè àwọn èèyàn bá tún wá lọ mú wọ́n mú máa mo wá ní àwọn òmú máa torí pé násù eléyìí ti yan ó ti ní wàkánà láyé fálùzálíkà fi sùjúùdù sọ ti yé mo wá ní ẹnbá wa mú mọ́ kò sí problem kò sí problem bẹ́ẹ̀ nígbà tó o bá ti ní fọ́ọ̀sì èmi tí mi ò mú mọ́ àwọn tí wọ́n sì mú mọ́ òun ọ̀rọ̀ tí ló gbégbó orókè ju àwọn tí wọ́n mú mọ́ lọ ṣìkè náà so ti clear báwọn o o ti clear aha. Hadith ninety four. عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده àlá àǹfihì wàlìyàdáìní wàrùkùbàtáìní wà àtìrọ́fìlì kọ̀dàmáìní wàlánàfítàfìyàbà wàṣàr. Hadith 94. láti ọ̀dọ̀ ọmọ Abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì. kọ́ọ̀là ọ sọ pé kọ́ọ̀là nàbíyù sallallahu alayhi wa sallam ànábì sọ pé ùmírìtù wọ́n pa mí láṣẹ ta ló pa láṣẹ ń Allahu umiritu ani asijuda ala sabo ati aazumin wọ́n pa mí láṣẹ pé kí n máa forí kanlẹ̀ lórí eegun méje lórí eegun méje kí n máa forí kanlẹ̀ lórí egungun méje nínú ẹ̀yà ara mi. alalijaboha wọ́n ní kí n forí kanlẹ̀ kórìí mi jábúà ní iwájú orí mi kọ́ máa kan lẹ́lẹ̀ tí bá ti forí kan lẹ̀. wà á ṣáàrà bìyẹ́dì yìí àlàáfì bẹ́ẹ̀ bó ṣe bó ṣe dákọ jábúà iwájú orí bẹ́ẹ̀ ló ń tọ́ka sí orí imú o ọ̀kan náà ní méjèèjì o iwájú orí àtòrí imú rẹ ọmọ àkànlẹ̀ o gbọ́dọ̀ fi iwájú orí kanlẹ̀ kó wá gbé imú lẹ̀ kí mú mọ́kànlẹ̀ iwájú orí rẹ̀ àtìmú rẹ̀ ọmọ àkànlẹ̀. wàlìyàdá ìní àtẹlẹwẹ́ méjèèjì ọmọ àkànlẹ̀. okay orí àti orí imú ẹ̀yọ̀kan ni wọ́n kà kún wàlìyàdá ìní méjì. ọwọ́ méjèèjì warukubataini orúnkún méjèèjì wà àti rọ́ọ̀fìlì kọ̀dàmẹ́yìnì orí ọmọ níkasẹ̀ méjèèjì so àtẹlẹwọ́ méjì two nìyẹn orúnkún méjì two nìyẹn orí ọmọ níka méjèèjì two nìyẹn iwájú orí ló fi jẹ́ seven wọ́n sì ti orí imú bọ́ iwájú orí. nígbà tó wàá forí kanlẹ̀ wa wàá rẹ́sì mú sókè tó rẹ́sì ẹ̀ sókè bí ìgbà tó ọmọ kékeré bá ń kírun ọmọ kékeré ní máa ń kírun báwọn tí ó kàn fi orí dólẹ̀ tí a máa wu abẹ́ rẹ̀. wàlá nàkfítà síyáàbá wọ̀ṣàrọ̀ a ò sì ní fọwọ́ kó aṣọ.

mú àwọ̀ rẹ̀ wá bì ṣe báyìí kò fẹ́ kírun kó ṣe báyìí kò lẹ́tọ̀ọ́ o gbọ́dọ̀ ṣe báyìí. o ti fọwọ́ tó bá ti lè róòlù aṣọ rẹ tó róòlù apá àbò róòlù ẹsẹ̀ tó róòlù ẹsẹ̀ tó ní aṣọ rẹ gùn jù àbí kó ṣe báwọn so ọba ti le o ti pọ̀ ọwọ́ kó aṣọjọ nìyẹn ó ti yí ọ ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ kí aṣọ rẹ ó túlẹ̀ ọ̀dà aṣọ rẹ lẹ̀ báyìí ni kẹ̀sìpọ̀ wà á róòlù ẹ̀ mọ́ apá àbó róòlù ẹ̀ mọ́ ẹsẹ̀ gbẹ̀ntó róòlù ṣòkòtò dé ojúgun tó ti yé so lọ́jọ́kù ẹ̀ wá rí tirun kò sọ pé ètò nínú tó pọ̀ nù wa. àwọn lárúbáwá máa ń ní irun àwọn lárúbáwá àwọn máa ń ní irun wọ́n máa ní irun jóbi wa gan lọ so tó bá fẹ́ wá rùkú yóò yóò máa fi ọwọ́ lórí irun yẹn yóò fi ma di irun ẹ̀ mú kó má bàa dà wálẹ̀ wọn ò fẹ́ kó di irun mú o ò ní di irun mú o ò sì ní di aṣọ mú gbogbo rẹ̀ ó ṣe kí ni wà wálẹ̀ ni. ọ̀hún ní ti agbádá sísẹ́mù tàgbádá ni pé wọ́n máa wọ́n máa ń wọ́n máa ń pa kájà wọ́n máa ń pa agbádá mára báyìí ni sísẹ́mù ti ẹ̀nu sísẹ́mù tẹ́lẹ̀ yìí ṣé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ yẹn máa ń nà lẹ́nu ọ̀gbọ́dọ̀ mi yé ọ̀nà méjì la máa ń gbà wá agbádá tó jẹ́ àdámọ́ tàdá àti agbádá ọ̀nà àkọ́kọ́ ni pé kí wọ́n dapá rẹ̀ lẹ̀ ọ̀nà kejì ni pé kí wọ́n ṣẹ́ lórí ara wọn sísẹ́mù tiẹ̀ nìyẹn nǹkan kan rọ́ọ̀lù yùn aṣọ yìí táyì ká lórí ara wọn táyì táyì mọ́ ká táyì mọ́ fóòdì wọn ni wọn ni ká mọ́ fóòdì ká sì mọ́ ká sì mọ́ fọwọ́ kó o tàbá fẹ́ kírun àní ìmọ̀ róòlù aṣọ wa ìmọ̀ fóòdì aṣọ wa létí yálà apá yálà ẹsẹ̀ kò lẹ́tọ̀ lórí irun àdámọ́ ẹ̀ńtọ́ tọ́kìn ò ní pé ó máa tọ́kìn ìyẹn ṣe kòkò sábẹ́ rẹ̀ agbádá òkú sábẹ́ rẹ̀ ẹ̀ńtọ́ wọ ṣáàṣà àti ṣáàṣà tó tọ́kìn kòkò sábẹ́ rẹ̀ bọ̀sẹ̀ tó wọ orú aṣọ tí mo wọ̀ yìí tọ́wá ká apá rẹ̀ báyìí ẹ̀ tó rólù ẹ̀ wọ́n fẹ́ kó róòlù apá sọ rẹ òun ní róòlù apá òun ní róòlù ṣòkòtò tó ti yé ṣòkò kan ẹni tó tọ́kì o kò sì kan alágbádá tó sì agbádá rẹ̀ báyìí kò kàn án. Hadith 95 Ani أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمدا حين يرفع صلبه من الركعة ثم يقول وهو قائم ربنا لك الحمد قال عبد الله ولك الحمد ثم يكبر حين يهوي ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في الصلاة كلها àtàyàkìdíyàhá wàyùkàbìrù hìnà yakúm mina fintaini ba'da al ìwọ tó máa ń wá ẹ̀rí pé ẹ̀rí wo ló ní ká ṣe ẹ̀rí wo ló ní ká gbọ́wọ́ ọjọ́ ẹ̀rí la wà yìí o ọjọ́ ẹ̀rí òun la o ọjọ́ míì a kàn sọ fún wọn pé ọba ti ń kírun ó sì Allahu Akbar ó sì sẹ̀mí Allahu liman ní àmìdá nítorí ọmọ gbọ́nu o so ọjọ́ ẹ̀rí mọ̀lọ́jọ́ ẹ̀rí kó o sì di ẹ̀rí mọ́lẹ̀ ọgọ́ta a kàn sọ lọ sọpọ́nà mọ̀lọ́tọ̀ o ó ti yé ọ ní ẹ̀rí kágbọ́wọ́ sókè lórí irun kò sí rí i àbí sọ̀rọ̀ gbọ́dọ̀ bá kàn béèrè pé ibo nìyẹn ti máa ń gbọ́ sókè. So, tí ma wá sọ fún ọ ọba níbo lè rí mi wá ọ lọ sínú tíra àdìsí ọba ń bẹ ìnìkan ọ lọ sínú tíra àdìsí ọba ń bẹ tí ma sọ fún ọ nìyẹn o. Adis 95 Àní Adi Huraira látọ̀dọ̀ bàbá Huraira kí aláwọ̀ sí kọ́ọ̀là sọ pé sallallahu alayhi wa sallam ògìsí ìdákọ́mọ ilẹ̀ sọ̀la nígbà tí ọba dìde láti kírun yukabiru ó máa ṣe allahu akbar hina yakum nígbà tó bá dìde a ṣe allahu akbar thumma yukabiru hina yarka tó fẹ́ rùkú ó tún máa sọ pé allahu akbar. thumma yakul lẹ́yìn náà ó máa sọ pé sami Allahu liman hamida hina yarifa sùlùbáwù min rọ́kà nígbà tó bá ń gbé òkú ẹ̀yìn sùlùbà ẹ̀yìn rẹ̀ tó bá ń gbé dìde nàró láti di rùkú ó máa sọ pé sami Allahu hamida. bó ṣe ń dìde kúrò ní rùkú yẹn yọ sọ pé sẹ́mi Allahu limani hamida thumma yaqul wa huwa qa'imun yóò tún wá sọ nígbà tó bá ti nàrú tán wípé rabbana lakal hamd abdullahi nínú àwọn ẹlẹ́gbàá wa àdìsí yìí ó sọ pé ohun tí ó wí ni wà wàlákàlẹ̀ hamd lọ́jọ́ kan àwọn kan ń jà sí gbólóhùn yẹn ẹni tí ọba wọn rọrùn ó ní rọ́bánà lákàlẹ̀ hamd nígbà wọn kírun tán bàbá àmọ́n bá sọ pé wà wàlákàlẹ̀ hamd ni kì í ṣe rọ́bánà lákàlẹ̀ hamd méjèèjì ní bẹ́nu hadisi. ọ̀kan sọ pé tọ́ba náà rò tán yóò sọ pé rọ́bà náà lákàlẹ̀ hamdu ọ̀kan tó sọ pé ohun tí ó sọ ni rọ́bà náà wàlàkàlẹ̀ hamdu méjèèjì níbẹ̀ nù Hadizi, ẹ má jà sí mọ́ ẹ ti gbọ́. tọ́ba fẹ́ gbórí kó òun rúkú sẹ́mi Allahu liman hamida tọ́ba náà rò tán yóò sọ pé rọ́bà náà lákàlẹ̀ hamdu tàbí rọ́bà náà. wàlàkàlẹ̀ hamd sọ́mọ yukabiru hina yahwi lẹ́yìn náà yóò tún wá ṣe Allahu akbar nígbà tó bá ń lọlẹ̀ nígbà tí bá ń lọlẹ̀ yóò tún ṣe Allahu akbar sọ́mọ yukabiru hina yarfa ra'sa lẹ́yìn náà ó tún máa ṣe Allahu akbar nígbà tó bá gbórí kúrò ní ìforí kanlẹ̀ tí bá ń lọ bí ìforí kanlẹ̀ yóò ṣe Allahu akbar tọ́ba tún gbórí kúrò ní ìforíkanlẹ̀ yóò tún ṣe kí ni yóò ṣe Allahu akbar thumma yukabir hina yasjud tọ́ba tún fẹ́ foríkanlẹ̀ kejì yóò tún sọ pé Allahu akbar thumma yukabir hina yarfa ra'sahu lẹ́yìn náà yóò tún ṣe Allahu akbar nígbà tó bá ń gbé orí rẹ̀ kúrò nílẹ̀ẹ́lẹ̀. thumma yafalu dhalika fi salati kulliha bẹ́ẹ̀ náà ni ó wàá ṣe ní gbogbo òrùn rẹ̀ atayakidiyaha títí tí ó fi parí irun wọ̀nyùkábìrù hìnà yẹkùm mínà fìntáìní kódà tó bá tún parí rákà méjì tó parí rákà méjì tó dìde wọ̀nyùkábìrù hìnà yẹkùm mínà fìntáìní tó bá fẹ́ dìde lórí rákà ẹlẹ́ẹ̀kejì lọ́sà ẹlẹ́ẹ̀kẹta bá dálì julus lẹ́yìn tó ti ṣe ìjókòó àtàyíyà tán yóò tún sọ pé allahu akbar yóò ní allahu akbar ẹ̀yin tí àbí kí n sọ pé àwa tí aláàmà lu súnà nàbì àmọ̀kú oríire o ẹ̀rí bá a ṣe ń ṣe allahu akbar rèé o lórí ìrun wa o kò sí àyà kankan lórí rẹ o. kò sí àyà kan báyìí àyà kan báyìí kódà kẹ́límà Allahu akbar kò sínú Quran kẹ́límà Allahu akbar kò sínú Quran kò sí àyà kan nínú Quran tọ́ka tọ́wà kan Allahu akbar kò sínú Quran so ìwọ tó sọ pé òun ní ṣe súnà. tàbí wọ́n tó sọ pé o ò ní lo àdìsí ànábì ok àpèjúwe bánábì ṣe máa ń kírun rẹ̀ tó ga sí pé yóò máa wí Allahu Akbar tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn tó bá fẹ́ rùkú tó bá kó orúkú sẹ̀mí Allahu liman amida o tó náà rùtá Rabbana lakal hamd fẹ́ forí kanlẹ̀ yóò lọ pẹ̀lú Allahu Akbar tó gbórí kú o yóò tún wá sókè pẹ̀lú Allahu Akbar tó bá tún gbórí lọlẹ̀ yóò tún lọ pẹ̀lú Allahu Akbar gbogbo aláwọ̀ agbára aláwọ̀ agbára tó ń gbọ́ yìí àyà wo lórí lórí rẹ̀ náà kò sáyà lórí rẹ̀ kò sí àyà kan báyìí lórí rẹ̀ àdìsí ló gbà á wà wọ́n sì sọ pé wèé lu àdìsí báwo ló ṣe wá máa kírun tiẹ̀ báwo ló ṣe máa kírun. ọlọ́run mọ́jọ dàbí bàbá àjọsí yẹn o sọmọ bàbá àjọsí àbàsángírí sí. hadith ninety six an mutarrif ibnu abdullahi qala sallaytu khalifa ali ibnu abi talibin radiyallahu anhu ana وعمران ابن حسين فكان إذا سجد كبر وإذا رفع رأسه كبر وإذا نهد من الركعتين كبر فلما قضى الصلاة أخذ بيدي عمران ابن حسين فقال قد ذكرني هذا صلاة محمد صلى الله عليه وسلم أو قال لقد صلى بنا صلاة محمد Hadith 96 لا Mutarif ọmọ أما عبد الله pé sọláìtù khalifa ali ibùnú abi tọ́lìbìn mo kírun lẹ́yìn ali ọmọ abi tọ́lìb kí aláwọ̀ yọ́nú sí ana èmi wà ìmọ̀rọ́nù ọmọ hussein àti ìmọ̀rọ́nù ọmọ hussein fàkánà ìdá sàjàdá ali lórí irun tó kí yẹn ìdá sàjàdá tó forí kanlẹ̀ tó bá fẹ́ forí kanlẹ̀ kábàrà kó máa ṣe Allahu akbar nígbà tó bá fẹ́ forí kanlẹ̀ wa idha rafa ra'sa nígbà tó bá tó fẹ́ gbórí kúrò a tún sọ pé Allahu akbar wa idha nahada min ar-rak'atayn nígbà tó bá tún fẹ́ dìde níbi rákà méjì tó ti kí kábàrà. ó tún máa sọ pé Allahu Akbar fàlámà ẹ̀kọ́dọ̀ sọ̀láàtà nígbà tó wá di pé ó wá parí ìrun tán akadà bí yẹ́dì ìmọ̀rọ́nù ibùn Hussein ìmọ̀rọ́nù ọmọ Hussein wá gbá mi lọ́wọ́ mú fàkọ́ọ̀lá ó sọ pé zakara ní hádà sọ̀láàtà Muhammadin sallallahu alayhi wa sallam eléyìí ti rán mi létí ìrun ànábì Muhammadu ao tàbó tabi. kọ́ọ̀lá ó sọ pé làkọ́dí sọ́lábìnà sọ̀láta muhammadin sallallahu alayhi wa sallam eléyìí ti kí irun ànábì muhammadu fún wa ìyẹn ali ọmọ àbí tọ́líbì ó kírun bánẹ́bí ṣe máa ń kírun ó kì fún wa. so ohun tá a fẹ́ lò bẹ́ẹ̀ náà ni wípé tá a bá fẹ́ lọ sórí ìforíkalẹ̀ yóò ṣe Allahu akbar tá a bá gbórí kúrò ní ìforíkalẹ̀ yóò ṣe Allahu akbar tó bá kí rákà méjì tán tó fẹ́ bẹ̀rẹ̀ rákà lẹ́ẹ̀kẹta yóò ṣe Allahu akbar ṣíṣe Allahu akbar ní orí ìrun wa láti àyè kan sí àyè kan ó ní àwọn àdìsí ń sọ fún wa o wípé kì kàn án ṣe pé a kàn máa kúrò láì ní wí nǹkan kan a máa kúrò a máa wí Allahu akbar lọ a máa wí Allahu akbar bọ̀. Hadith 97 Anil Barra Ibn Azib قال رمقت الصلاة مع محمد